نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أيكم يا أنايك أما كارين وياتو إن أكوه آجن أنايك آني أهلوا إن هو رمضان أعلمي إلهي 1439 أنايك كنتم مريد صلى الله عليه وسلم أمي هجراه المكان مدينة يسأل هو إهنايك anyị ehemba ịnụ ọhịa n'anyị ịra ịtụlere na eighteen ẹsùrẹ ní sábẹ ọ̀nà ọ̀sàtò bọ́kọ́rọ́ dáìkì ayọ̀ ní kọ́dẹ̀rẹ̀ ma ọ̀nà ọ̀yíká ọ̀nà mọ́tòmọ́nà wọ́tàlá ọ̀nà àkàbà dàwùdù bíi láhìn náà ṣètò ọ̀nà rọ̀dín min hamzihi wa nafsihi wa nafsi dọ́kì aw kàfà yìí min asàmà ìfihì zulumatun wa ra'dun wa barq yaj'aluna asabi'ahum fi adhanihim min asawa'iq حذر الموت والله محيط بالكافرين إن شاء الله إبني ما إن آية أنا دي ديارة سكويدي نعم وأعوذ بالله من الشيطان قبلكم لعلكم تتقون الله سبحانه وتعالى أكي يكاد البرق يهتف أبصارهم أو بشي يعني إن ينايكا أو بالي أو بشي إتولني دو شاكول يعني دو مكا إياني أبو جمال الله تعالى لك كلما أداء لهم مشى فيهم abume onu nyanya na ọma ni fere dana bika anyi etowe anaika ọbẹ yi iwan ọka ijanna demare rukuce wa idha azlama alaihim qamu amadu na wasala iji etowe zorebe da ya kunye towe qamu da reje da mazuna wasala da kwallo sha Allahu la zahaba bi sam'ihim wa absarihim oya ni zon no mo he jalla jalaluhu do so ko le oyo wane ne den ne ko re apa no no yan gu auto wa absarihim inna na ri abo oya ni yan meka enegwe yani oyo wane eto eto e re ne ona mo na wa ta don me kona nomo na wa ta'ala inna allaha ala kulli shay'in qadir fara tara mo na wa ta'ala onno nyukata tere so abita sabe ibn kasir rahimahullah alayhi imam rajihi amma asala ya ne ba ine oyi me hahi ayanan da ka yi kona mana na wata ala ana fi akadul barko ya tafu absarahu obo ke nyanyana da sa itulen ne daki ai li shiddatihi wa quwwatihi fi nafsihi okay agube oyi katenwo 哦，这奥运会。